mo kí yín kú dédé àsìkò yìí akẹ́kọ̀ọ́ àti gbogbo aráalé èmi ni olùkọ́ èdè yorùbá yín òní Ọ̀rẹ́náyà Táíwò Tósìn àkọlé ìdánilẹ́kọ̀ọ́ òní ni ọ̀rọ̀ àti gbólóhùn onípọ́nà ọ̀rọ̀ àti gbólóhùn onípọ́nà èròǹgbà olùkọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí akẹ́kọ̀ọ́ ní láti lè ìkíní dárúkọ oríṣiríṣi ìsọ̀rí tàbí ẹ̀yà gbólóhùn èdè yorùbá ìkejì fi àlàyé ṣókí sọ ìtumọ̀ pọ́nna ìkẹta tọ́ka ohun tó lè fa kí ọ̀rọ̀ tàbí gbólóhùn yorùbá ní ìtumọ̀ pọ́nna pẹ̀lú àpẹẹrẹ ìkẹrin sọ ìtumọ̀ àkójọpọ̀ àwọn ọ̀rọ̀ ìsọ tàbí gbólóhùn pọ́nna inú èdè yorùbá kí ni gbólóhùn gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tẹ́lẹ̀ pé gbólóhùn ni ìpèdè tí ó kún tí ó sì ní ìtumọ̀ kíkún Èyí túmọ̀ sí pé gbólóhùn ni àkójọpọ̀ àwọn ìsọ̀rí ọ̀rọ̀ Yorùbá tó ní ọ̀rọ̀ ìṣe nínú tó sì ní ìtumọ̀ kíkún. Àwọn oríṣiríṣi ìsọ̀rí tàbí ẹ̀yà gbólóhùn èdè Yorùbá nìwọ̀nyí: gbólóhùn abọ́dé tàbí gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe, gbólóhùn oníbọ̀ tàbí gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe, gbólóhùn alákànpọ̀, gbólóhùn alálàyé, gbólóhùn ìbéèrè, gbólóhùn àṣẹ, gbólóhùn kánní tàbí ibá, gbólóhùn àyísódì gbólóhùn àkíyèsí alátẹnumọ́ gbólóhùn àfibọ̀ gbólóhùn àsọdorúkọ bákan náà ni gbólóhùn pọ́nna jẹ́ ọ̀kan lára àwọn ìsọ̀rí tàbí ẹ̀yà gbólóhùn èdè yorùbá kí ni pọ́nna túmọ̀ sí pọ́nna ni kí ọ̀rọ̀ tàbí gbólóhùn ní ju ìtumọ̀ kan lọ irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè jẹ́ ẹyọ ọ̀rọ̀ orúkọ ẹyọ ọ̀rọ̀ ìṣe tàbí àkànlò èdè tí a lè dá lò ní ẹyọ ọ̀rọ̀ tàbí tí a lè lò nínú gbólóhùn àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tàbí gbólóhùn tàbí àkànlò èdè onípọ̀nà. àtẹ kìíní ẹ yọ ìsọ̀rí ọ̀rọ̀ orúkọ onípọ̀nà. oyin ìlò wọn nínú gbólóhùn ìkíní oyin ni orúkọ mi eléyìí jẹ́ orúkọ ènìyàn oyin ìkejì ó dára kí oyin máa ta ènìyàn lẹ́ẹ̀kọ̀kan. Ìtumọ̀ eléyìí ni pé oríṣi kòkòrò kan. Ẹ̀dá rẹ̀ ìkẹta ni pé oyin. Àwọn dókítà òyìnbó ní ó dára láti máa lo oyin ju ṣúgà lọ. Ìtumọ̀ pọ́nna rẹ̀ ni pé oyin aládùn tí a mú jáde látinú igi àti kòkòrò kan. Ẹ jẹ́ ká wo àpẹẹrẹ kejì. Ọpẹ́. Ọpẹ́ ni orúkọ àbísọ mi orúkọ ènìyàn ni èyí ọ̀pẹ igi owó ni igi ọ̀pẹ igi gíga tí a máa ń rí ẹyìn kọ lórí rẹ̀ àpẹẹrẹ kẹta ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dà lówó lórí púpọ̀ orúkọ ẹranko ni ẹlẹ́dẹ̀ ìkejì ẹlẹ́dẹ̀ ìyá ọ̀rẹ́ ṣàbíamọ púpọ̀ ẹlẹ́dẹ̀ ni ìtumọ̀ pọ́nrán rẹ̀ ni pé ẹni tí ó máa ń tètè bí ọmọ léraléra ẹlẹ́dẹ̀ ní ẹ̀dà mìíràn fáàrí òfowó ni délé ń ṣe ẹlẹ́dẹ̀ inú ọ̀kẹ́ ni ìtumọ̀ pọ́nrán rẹ̀ ni pé ọ̀bùn ènìyàn ni ẹni tí ó dọ̀tí ẹ jẹ́ kí a wo àtẹ mìíràn àtẹ àpẹẹrẹ ẹyọ ọ̀rọ̀ ìṣe tí ó ní ìtumọ̀ pọ́nà gbé bá mi gbé àwọn ẹrù ilẹ̀ yẹn ìtumọ̀ eléyìí ìtumọ̀ pọ́nà rẹ̀ ni pé kí a kọ nǹkan sílẹ̀ ìkejì gbé ǹjẹ́ o lè gbàgbọ́ pé adé ló gbé owó yẹn ìtumọ̀ pọ́nà tirẹ̀ ni kí ènìyàn já olè ìkẹta gbé ẹni tí tó bá dalẹ̀ nù síbí yìí gbé kí a sọ ọ̀rọ̀ tó fi ènìyàn sínú. ìṣòro ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ mìíràn tà rí i pé ẹ ta aṣọ bo pẹpẹ yẹn ìtumọ̀ pọ́nà rẹ̀ ni pé kí ènìyàn na aṣọ sá tà ẹ̀dà kejì ẹ káàbọ̀ ẹ tà lénìí ìtumọ̀ pọ́nà ni pé kí ènìyàn ta ọjà à ń padà bọ̀ nígbà mo bá dé a ó tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà à ń tẹ̀síwájú nínú àpẹẹrẹ ọ̀rọ̀ onípọ́nà àpẹẹrẹ gbólóhùn onípọ́nà ẹ jẹ́ kí a wo àtẹ yìí àpẹẹrẹ kìíní mo gbá epo ọ̀rọ̀ onípọ́nà inú gbólóhùn yìí ni gbá ìtumọ̀ kìíní kí a dá iná mọ́ epo ìtumọ̀ pọ́nà kejì kí a kó epo tó dànù àpẹẹrẹ mìíràn adé dára adé ni ọ̀rọ̀ pọ́nà inú gbólóhùn yìí ìtumọ̀ pọ́nà kìíní ọmọ tó ń jẹ́ adé dára láti fẹ́ ìkejì ipò ọba aládé dára àpẹẹrẹ mìíràn wálé jí ẹran jí ni ọ̀rọ̀ pọ́nà inú gbólóhùn yìí ìtumọ̀ kìíní wálé jí ẹran tó sùn ìtumọ̀ kejì wálé ja olè ẹran jíjí ẹ jẹ́ kí a wo àtẹ àpẹẹrẹ àkànlò èdè onípọ́nà. ìkíní lawọ́ ẹ jẹ́ kí a lò nínú gbólóhùn bàbá adé lawọ́ àwọn ìtumọ̀ pọ́nà wọ̀nyí ni a lè rí níbẹ̀ ìkíní bàbá adé kò láhun ìkejì bàbá adé la ọwọ́ rẹ̀ méjèèjì láti gba nǹkan àpẹẹrẹ mìíràn ẹrù àgbà ni lílò nínú gbólóhùn àtàrírẹ́ àjànàkú ni nǹkan tó wà nílẹ̀ yìí ẹrù àgbà ni àwọn ìtumọ̀ pọ́nà rẹ̀ ni pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àgbàlagbà ni ó lè yanjú rẹ̀. ìtumọ̀ kejì ẹrù tí ó wúwo tí ọmọdé kò lè rù sí orí ni. àpẹẹrẹ àkànlò èdè mìíràn sán ṣòkòtò lé lílò nínú gbólóhùn akin kò fi ìgbà kan ṣọ̀lẹ ó sán ṣòkòtò rẹ̀ lé àwọn ìtumọ̀ pọ́nà inú rẹ̀ ni pé akin múra sí iṣẹ́ rẹ̀ ìtumọ̀ kejì akin so okùn ṣòkòtò rẹ̀ lé dáradára kó má bàa tú nídìí iṣẹ́ àwọn ohun tó lè fa gbólóhùn pọ́nna ìkíní nígbà tí a kò bá fi àmì ohùn sí orí orí fáwẹ́lì inú ọ̀rọ̀ wa tí wọ́n jọ ní sípẹ́lì kan náà a yóò mú kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó di pọ́nna bí àpẹẹrẹ ìgbà ó lè túmọ̀ sí ìkíní igba rere tó jẹ́ ọgọ́rùn-ún méjì ìtumọ̀ kejì ìgbà dòdò tí ó túmọ̀ sí àsìkò ìtumọ̀ kẹta igbà rédò ohun èlò tí akọ̀pẹ máa ń lò láti gun ọ̀pẹ ìtumọ̀ mìíràn ìgbá dòmí oríṣi èso kan tí a máa ń jẹ ìkarùn-ún rèmí igbá ohun èlò tí àwọn obìnrin fi ń kó ẹrù ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ mìíràn oògùn ó lè túmọ̀ sí pé oògùn lílò dòdò òmíràn Ogun remi ó lè túmọ̀ sí dúkìá ìkẹta ogun rere ìgbà tí wàhálà àti fìtínà ti bá ṣẹlẹ̀ tí dàrúdàpọ̀ wà dòmí ògún ọ̀kan nínú àwọn òrìṣà kúnlẹ̀bọ yorùbá ìkarùn-ún dòdò ògùn ìkan nínú àwọn ìlú orílẹ̀-èdè nàìjíríà ìdí pọ́nà mìíràn ni pé pọ́nà lè wáyé nínú ọ̀rọ̀ tí a sọ lẹ́nu lásán tí kò jẹ́ kíkọ sílẹ̀ ìsúkì máa ń sábà wáyé nínú irú ìsọ tàbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ bá mi jí òjò ó lè túmọ̀ sí pé ìkíní bá mi jí òjò pípe orúkọ ènìyàn kan ní kíkún ìtumọ̀ kejì ni pé bá mi jí òjò ènìyàn tí orúkọ rẹ̀ ń jẹ́ bá mi jí kọ̀ láti jó bá mi jí òjò ìtumọ̀ kẹta ni pé kí a bẹ ènìyàn níṣẹ́ láti jí òjò tí ó sùn ọ̀nà mìíràn ni pé pọ́nmọ́ tún lè wáyé ní ọ̀rọ̀ kan bá ní ohùn kan náà yálà ní kíkọ sílẹ̀ tàbí ní pípè lẹ́nu. ó dìgbà tí a bá lo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ gbólóhùn kí ìyàtọ̀ ìtumọ̀ rẹ̀ tó hàn bí àpẹẹrẹ rà lè túmọ̀ sí kí nǹkan bàjẹ́ bákan náà ó sì lè túmọ̀ sí kí ènìyàn sanwó ọjà kan sín lè túmọ̀ sí kí ìró jáde láti inú imú ìtumọ̀ kejì kí a to ohùn kan papọ̀ tẹ̀lé ara wọn. À ń bọ̀ a ó tẹ̀síwájú nínú àwọn ohun tí ó lè fa gbólóhùn pọnà. ẹ káàbọ̀ padà ẹ kú ìjókòó gẹ́gẹ́ bí a ti ń sọ tẹ́lẹ̀ nípa àwọn nǹkan tí ó lè fa gbólóhùn pọnà. kókó mìíràn àpólà náà lè ní ọ̀rọ̀ onípọnà gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tẹ́lẹ̀ pé àpólà lè jẹ́ ẹyọ ọ̀rọ̀ kan tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àpólà kì í ní ìtumọ̀ kíkún pàápàá àpólà ìṣe àti àpólà orúkọ bí àpẹẹrẹ àpẹẹrẹ kìíní ọmọ ẹran jẹ́ àpólà orúkọ ó lè túmọ̀ sí ìkíní ọmọ aláìgbọràn ìkejì ọmọ tí ẹran bí àpẹẹrẹ mìíràn dá mi jẹ́ àpólà ìṣe ó lè túmọ̀ sí ọlọ́run ló ṣẹ̀dá mi tàbí ó gbé mi ṣánlẹ̀ níbi ìdíje àpẹẹrẹ mìíràn ọmọ akin jẹ́ àpólà orúkọ ó lè túmọ̀ sí ìkíní ọmọ tí akin bí ìtumọ̀ kejì ọmọ tí ó jẹ́ akíkanjú ìtumọ̀ kẹta ọmọ ẹ̀kọ́ṣẹ́ akin àpẹẹrẹ mìíràn ọláwùmí jẹ́ àpólà orúkọ ó lè túmọ̀ sí ìkíní mo fẹ́ di ọlọ́lá láyé ìtumọ̀ kejì mo fẹ́ràn ọlá gẹ́gẹ́ bí ọmọ tàbí ìyàwó láti fẹ́. ẹ jẹ́ kí a tẹ̀síwájú ẹ̀ẹ̀karùn-ún ní àfikún àwọn nǹkan tí ó lè fa gbólóhùn pọ́nna ní nígbà mìíràn ìlò ìsọ̀rí ọ̀rọ̀ àsopọ̀ nínú ọ̀rọ̀ tàbí nínú gbólóhùn lè fa ìtumọ̀ pọ́nna àpẹẹrẹ oríṣi àwọn ọ̀rọ̀ àsopọ̀ bẹ́ẹ̀ ni àti àfi àyàfi nínú gbólóhùn bíi adé jẹ ìrẹsì àti ẹ̀wà ó lè túmọ̀ sí ìkíní adé fẹ́ràn ìrẹsì ó sì tún fẹ́ràn ẹ̀wà ìtumọ̀ pọ́nà kejì adé fẹ́ràn láti máa jẹ ìrẹsì àti ẹ̀wà papọ̀ ní ìkẹfà àkíyèsí mìíràn ni pé nígbà tí a bá fi àfòmọ́ àárín kí bọ inú ọ̀rọ̀ ìpìlẹ̀ méjì láti ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tuntun mìíràn nípa ṣíṣe àpètúnpè irú ọ̀rọ̀ orúkọ tí a ṣẹ̀dá bẹ́ẹ̀ máa ń ní ìtumọ̀ pọ́nà bí àpẹẹrẹ ilé pẹ̀lú kí pẹ̀lú ilé àbájáde mẹ́tẹ̀ẹ̀ta fún wa ní ilékílé ó lè túmọ̀ sí ìkíní ilé tí kò dára yálà ní gbígbé tàbí nínú ìpìlẹ̀ rẹ̀ tàbí ìtumọ̀ pọ́nà mìíràn ni pé ilé èyíkéyìí nínú ọ̀pọ̀ ilé kókó mìíràn tí ó ń fa pọ́nà ọ̀rọ̀ àgbàsọ tó jẹ́ pé ẹni tí ó ń ṣe àgbàsọ kò ní mọ ìtumọ̀ ohun tí ọlọ́rọ̀ ní lọ́kàn bí àpẹẹrẹ ẹ jẹ́ kí a wo àtẹ yìí ọ̀rọ̀ ẹni ọlọ́rọ̀ ìkejì ọ̀rọ̀ àgbàsọ àti ìtumọ̀ ayọ̀ ni o ọ̀rọ̀ àgbàsọ ó wípé ó ṣàlàyé wípé ayọ̀ ni ìtumọ̀ pọ́nna ìkíní ayọ̀ orúkọ ènìyàn ìkejì ayọ̀ ohun tí ó mú ìdùnnú wá àpẹẹrẹ mìíràn mo ti káṣọ wọlé ọ̀rọ̀ àgbàsọ ó ní òun ti káṣọ wọlé ìtumọ̀ pọ́nna ibẹ̀ ìkíní palẹ̀mọ́ aṣọ wọlé ìkejì ká aṣọ lórí ìkọ́ wọlé. ẹ jẹ́ kí a wo iṣẹ́ ṣíṣe wọ̀nyí sọ ìtumọ̀ méjì méjì tí a lè rí fún àwọn ọ̀rọ̀ tàbí gbólóhùn tàbí àkànlòde onípọ́nà wọ̀nyí. ẹ jẹ́ ń sáré ka àwọn ọ̀rọ̀ tàbí àwọn àkànlòde onípọ́nà wọ̀nyí kí a sì wo àwọn díẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ. àkàrà tú sépo bàbá gbẹ́sẹ̀ ọmọ ajá fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun má tọwọ́ bọ̀ mí lẹ́nu olùkẹ́ran ayọ̀ ni yóò pa ọmọ náà àná ní oṣù parí ọjọ́ rọ̀ a ò ní í polówó etí mi ti kún kọ́lá bá ìyàwó rẹ̀ nílé ìkejìlá tí ó kẹ́yìn níkẹ́ ti gbẹ́ kànga kan omi ẹ jẹ́ kí a wo ìtumọ̀ àwọn díẹ̀ wọ̀nyí kí a sì sọ àwọn ìtumọ̀ pọ́nà wọn àkàrà tú sépo àwọn ìtumọ̀ pọ́nà tó wà níbẹ̀ ni pé ìkíní àṣírí tú ìtumọ̀ kejì ni pé kí àkàrà dídín fọ́nká sórí iná àpẹẹrẹ gbólóhùn pọ́nna tàbí ọ̀rọ̀ pọ́nna mìíràn bàbá gbẹ́sẹ̀ ìtumọ̀ pọ́nna ìkíní ni bàbá ti kú ìtumọ̀ kejì bàbá ń gbé ẹsẹ̀ díẹ̀díẹ̀ láti rìn lẹ́yìn àìsàn ráńpẹ́ àpẹẹrẹ mìíràn ọmọ ajá ìtumọ̀ pọ́nna méjì tó wà nínú rẹ̀ ni pé ìkíní ọmọ tí ajá bí ìkejì ọmọ burúkú tí ìwà rẹ̀ kò dára